lọ́wọ́ bá ah olha ti pọ̀ jù ah ẹ ṣeun ẹ Que é padà wá níta yes mo hafsa kọ́ mo ń gbọ́ hafsa kí ló wá ṣe hafsa kí ló wá ṣe ń bí hafsa. ẹ kú ọdún ẹ pẹ̀lẹ́ ah ẹ tẹ gáàsì lẹ ni ah ṣé wà títà ọ àwọn èbó ọtọmátìkì ni bóyá máa ń tọ̀ fúnra ẹ̀ nìyẹn hmm, ṣí sílẹ̀ ìdáná hmm, ah hmm, ẹ jẹ́ bá yín pa kò dáa kí èèyàn wéèsì nǹkan láì láì bàárẹ̀ ẹpẹ̀lẹ́. kẹlẹ afusa ẹ dáná ni gbogbo ẹ kàn án èmi gbọ́dọ̀ múra pé kálájì dé káwá dáná ni o kálájì wà lẹẹdẹ gẹmí gbọ fẹẹ gbọdún lọ bóyá kí n lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kí n lọ ṣeré kí n lè jẹran ọdún ẹni dálájì alájà náà ti jáde n kò ní ṣeré jáde lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ rìn ìdáná ni ah, àti bí kẹwàá dáná rárá ìdáná rárá àdáná bí o àdáná bí o orí àdáná gáàsì yẹn kò tọ̀ fúnra ẹ̀ ní àdáná sẹ̀sì wáyé ẹ jẹ́ kọ́ dọ́dọ̀ yàmúra náà yàmúra mo wà sọ́ọ̀kan àwọn ìdáná tiwọn tí máa ti jẹ́ sọ̀dọ̀ yàmúra ẹ̀ wà padà wá ẹ jẹ́ sọ̀dọ̀ yàmúra padà wá kódà ẹ̀sìn haúsá ó ṣe lórí ìkórè ọmọ àlè ṣé inú tó dọ́ máa fún sáà inú tó dọ́ ní. mo kọ́ mọ kó wá jẹun ọmọ àlè jáde jáde jáde kórìí bú rẹ lọ ọmọ àlè. ọmọ àlè jáde jáde mo tó bá ti ní